بسم الله الحمد لله والصلاة والسلام على رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته jama irkwe kwe bil mangmariyu ta irisir kwe ma yardanna irguriyo kwitir kwe ma albarka da murse guriyo kuna wala ruba wuciri la misi cini guriyo ka abara irke ka doman na cire amubaran na sharhul ahadithin nabawiyyati sahiha rasulullah sallallahu alaihi wa alihi wa sallam ame cine hundi kunino iri ba didi cire se in kuna wakayun tabbata ka bai kweyu na kamegorul sengarin kamegorul jama'se kunawo kayo na tabbata kan ci bar sai kan na tabbata rin ci ba jama sai zangaya irpe mu ga mute irse ba safon na daidai ciyo na daidai mayu on fu mai kari huru page 67 page no ya wato takallaban na waidu cini yinte tahrimul hasad gunde kwanni haramta wayo gunde kwanni a haramta wayo oroma ka baranga konnu na gomini foka hansine el norkwe kwe be rite ase qala allah azza wa jal el norkwe kwe jirma kwe kwe longomi kwe ci am yahsuduna an-nasa ala ma atahum allah min fadli am yahsuduna an-nasa to ngoyo bongo gunde konno di bongo yara ngun hansino kabiyano nga konnu nan hansinino ala ma atahum allah min fadli gomini ka bara norko egbe beri te hansino se abe wo kuna bongo wato gomini fo ka bara norko egbe beri te hansino se abe wo kuna abongo sabu se nga nkoro di kwe koto mbine kuna akwai mo goro chena <laughs> hari bongo <laughs> makana se binenze dori irpe man shirya suratu nisa de borongo nguna suro kuna ndiya ayo wa qala ta'ala il norpe ko iberici amo baran ngadi cere sarino il pe gunu kuga arsilamayno zankana rasulullahi cibara sallallahu alaihi wa alihi wasallam ngano wa min sharri hasidin idha hasada il norpe ko iberi aga ngare ama sari ka amoranin na gunde konno gunde konni mana ila rosaka agunde kwani di shiriya mate ase da ya saka agunde konno tunu agunde konni ta se il nor kwe kwe beri agun maren kwe kere ma sarika morani na agunde konni di mana ilaro jamar kwe mal no bonkani ne odo de abaral bafaji chene fote karku do bunna irchoyo ngaya ci irbe tamfo kaci ngan na kwe ino arukabara kwe seno do eh, donto donto fono kan ga donto donto nche ifo e ona ate to de ya ngan na kwe kane di ngano adena irpe tamfo duru nga tun ka huru ngan na kwe shakani ko ba adema bunne ko nite irpe se albayo kan ba faji di kunkunin kibe ka lalle lalle bine irpe tamdi han fono kwe na chere donto alhari nga abine bine huru ka donto ni di sinni mɔfɔyasi ntibi ka aci kpeisɛnu ka nadiya ka ŋmanal waasi de a ka ndɔ aci nko ka mɛ daabu daabu ŋa kpei ca nu razaŋa ya ŋa aci tɔ kaci mɛ maani to ŋa kpei mɛ ŋa kpei ma bine bine ka kpei mayodi ŋa nadiya ka marisa ye ka ŋa ba tɛ ba se ma boosi di wi ŋa nata ka lahan tun kano kaci kwe bosiri ma kwe nunka bara mbongo yo kan kwe nindi don ma bongo ka to da bosiri na takalla za ko bisan na ngano di kwe ne nga yara ka hini dum mu chere se to mani kwe nan don to nga ji nga bongo su be nga ji a ci nga maka ta ka kwe na nga na takalla ta ka kwe na ka kwe nga na bongo ka to an wani ila roka don gurin na hansi ne a barka yaga dana yaga to a sai ganna boron malakarin na gunde kwanni yano bina gundi konno kudu peyma ɓey nga ka kanino hanga si ka yollo tufa an kamu nga jenne bongo ngano ilaro kam bannan mbongo mbongono aka beni irpe mar ciwo wa an abi hurairata radiallahu an nabajita abu huraira dor pema yardan nara anna nabia sallallahu alaihi wasallam qal ka irpe mana nabi zinken na foyen ma tabbata ga achi iyyakum wal hasad hey anu fanfan wala karin na gundi konni fa innal hasada ya'kulul hasanat wa be baka gunde kwanni a gbe hen no kakanno boron gbe hen no abuga mano kama ta'kulun narul hatab zankani ne a bar haika a dibi ma rawahul imam abu dawud abu dawud na na faji wata irse wa in kana bai kwe na hadisi yau hini gana gana nan kwe gari ka hini ka akan nasu boriyo wato hini dishi na gabi deri wonindi ɗo annahyu ani tajassus wato fumewo cere kuna wato gunde fume fumewo kuna alfaadi na ba ankay ka faji irse bayu da seri huru fume ka aga banna ganu yuci fo kuna annahyu ani tajassus worma ka bara nambongo yeti ni a boro mana ilaro ni a bibiri ko boro mana ilaro ceji mabei aw a mo bara boro ngundan no mo boro mana ila aru zaku kana ngese anne mo nganonche enquêteur tere boro mo bara enquêteur de boro mo bara enquêteur dia de a enquêteur tere de bara no aslama tere kuna haifoka ngongu watasammu'u likalamin eh, likalami man yakrahu istima'ahu na boro maka ko hangadan borfoka agun han adam yo kabiye wato in ban mamaci ne fo ka bi ne duka su ban mamaci ne di aga na da ya bora su ban mamaci ne masuru kokari kana ma a ci ne domin ana ban mama da ya ka ana ban mama ya kokari kana ba mayo amma da ka ko ban na ni mayo ni ma kokari kama a se boron yin ka sen ni fo se kana yaran se ka fo ma ni zaka ka yaran se da yawo ka kanan sai di masuru mabine feri kan har kere faji tenara zaka kan fahimai ci na dikuna wo ka na ban mamadi ana ban mana amoyi na na bayo mana amoyi musu ma ban cuta no da yan zan kama ya baran sai alkhairi to da ya ngadi bongo ngurko hu mu ci na fa ka boro ka biyo in sai ma hangadam kama ni mo ce jin mama wa dhannu su bil muslimina salihin na bor maka bara in tamala rodam yo arsilama hen noyoga arsilama ya kuna bora hen ne maka ko tamala rodam yo mpe yo diga nhongul se zanga ya qala allah ta'ala il norbe kwe ka jirma ta ke fa kurpe bongo aci ya ayyuhal ladina amanu jitanibu kathiran min adh-dhann no cimman koni hen ne wa morun na tama tutuma inna ba'd adh-dhanni ithmun tama tikisi kwe ko bara tarino wala tajassasu wa zucere fati wasu cer mana alamar yo gana lolo bormo gungana da jiri marje amo gungana wallahi borogono kan nan dan buruga, hari nun kan kai kasan si dam moto aga labari bai alfayo hari marika ka boron biya kama su su ba bormo gun cer ma ko mari kan ma su ba bai hari na wakati kan ka hari dai ka ham hakuri yo piya wata non ham a opusutu meno hakuri yo bormo gun cer ma in norkwaci wala tajassasu gbei dina bara silama gbei wafinna wasuga tezanga suratul hujurat ngano suratul hujurat kwandi boronguna ndia ayawo wa an muawiyata radiyallahu an nafajita muawiya do radiyallahu an pema yaldan nara qala aji sami'tu rasulallahi sallallahu alaihi wa alihi wasallam ngaha ngawa ya maka irpedi ya zinkan nafu hanu matabbata ga yaqul agunu kochi إنك إن اتبعت عورات المسلمين أفسدتهم أو كدت تفسدهم kati in taba'ta auratul muslimin in zan nabi ajiya sallallahu alaihi wa alihi wasallam de arsilama yo funtuyo non ban modiya wato arsilama yo aibiyo hay kayo kunan gono ka su bori ka akwai gono ko ka ta ko dam yo ka il nor kwe kwe be tikiya be sai malaika yo to ngadi no nimbe mogun gana gana mo yo di gana gana do mun do ko jo nga wonne zanga bo chirchi bo berketena afsatahum annabti den ka ko te yangun sala aw kitta tufsiduhum aw a cini cene mansara na bayono maka kwe kere honne hali fokuna kadon ko damyo ka hali larokwan na gunu to ka binen bine gai ka baran bano madiyara hali larokwan ni sai magari na hali laro labari za ko sai buru hannu kuna basin na bol digari hali laro fokuna akhrajahu abu daud abu daud ga na faji wata irse hadithi yo akwai kogunu hadithi foyuka namboriyani kono ngano nca hadithun hasan ama hadithi sinteka kwe akwai bara gunde ni mana di hadithi pono ka abarano hadithun da'if zanka al-imam al-albani ana fajite rahimahullah النبي يكاتي صلى الله عليه wa وسلم إياكم sallam هي البرو ولا hey irburu فإن الظن أكذب الحديث وبيبك تما dhanna hadith tama de faji tangar kafo mana tangar kafo be rice ji tamano nun kan gurko mo cire se ni tasano ni fo ka je ba ah, a tama in faji da ki burkon siko to faji o bongo to hadisi o amana ne o do be ko ci be ka amana dum mo cire ko ko barano hadithun da'if amma amane nun ka ka ko bar hadithun sahih ngadi no irba cho ne o do imam muslim ya nan ngadi ta ngano kan nabti iyyakum wadhann hey ولا كرن تما فإن الظن أكذب الحديث وبيفك تما تكسي أكويكو برانو فاجي من تنغري كفو بيرنا واتو دي ntangari yo ceji boron faji yo kuna faji boka kuna tama ka ko gunu to da faji di bara tangari no to amma ne yo serin kai ka kware ce ne fote baka ho ilde gurku cuno ko bisa kai yosi دربا كنا رسول الله صلى الله عليه وآله وسلم أفاجي كنا كاكا غروكوجي لا يزال جبريل أو ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثني أو كما قال صلى الله عليه وآله وسلم kaji malaika jibril ana fen nanga no wasisi nakanga makulan nagor kasine hala ka tonga damzanga watu nga tamazanga malaika jibrilu ababol di tubi ma no da zan hunde au nga ababol di tubi ma zaka ka gurun ko kunga no wasisi hey kulan na gorka sine gorka sine gorka sine don voisinage ande bici malaika jibril na ngamma sunna sine hari nga tama zanga gorka sendi abanga tubi ma au nga ga tubi ma au malaika jibril ba gorka sendi tubi ma no to de den su tama ande bi su tama o ama zade ande bi tama o de tama gono amma tama yo kuna tama fodi bara tangari mene ngano tama laro tamala rocher bara tangarino ka marsa nin na borono haifo ka chere na te aw haifo ka si chere bine aw loyo fo ka si chere loyo kuna ni maru ko tamayo ya da ya nindi do akwai ci tamala ro da ya tamala ro chere tangarno amma da ihe no do no boron kwe ko tamadam yo zanka rasulullahi tamawo bara sallallahu alaihi wasallam domin tamari chere na dam no ifo kuna alkhairi kuna na ila ro wala tahassasu annabci heyi wasu bibiri ko cere cine ceji no bongo yose domin bai kai fana basara ne kaci eh, yuqalu tahassastu al-akhbara bil ha wa tajassastu ay tafahhastu anha wa minhu al-jasus kaci de baraka ji tahassastu de yangono ko borfo cine ceji bongo sena amma dai aka bar tajassastu abongo bongo goro ko cejan ta bongo sen na adam ceji no de akuna non duwa jasus de borka ko bara enquêteur da rubu ga cheno jasus boroka ngano ndam amo bibili ko buru chino jere ko kana irpe mar ci wal bayu annabci wasu taya wala tajassasu alfarin wani kadi a hin kadi kurnan da bi haramtawa kaji wala tahassasu wasu bibili ko chere diro wato wo chere ce banna ma ko kwe mbongo se wala tajassasu mbira masu ga te borfose ayin kate boro manza anketo abina yin kate nanza ni ana bongoza deno ba nura no diya ka boro fo gono a agundam no ni kere nde mo ga we charma diri nga diringa irpe tampo tabaka hayo te guru tauba kuna kaci irpe tampo asu goro to de nga na nga za nga mo nura na we hunio hando agunga banano nga ci e eh, a achere ndugbe ilaro wallahi ndu bai laro sadal ba no di bara sai halali nga ji bai ka akabe ni kabar haramun norka hura kwan babar bo sai halali ba anyan zai mahunu bai yo malaikari la rubu ganno e choro musu mangun wino den cin la choro gun wino sarpe masa wake wa ho bina bai yo kan nor huranna e boron bo bara enketo aja secret de peten gun keno mo duwa asiri foyo to den goro siwu kana du labari den ka guna guna mo bol fo teke senni ka kwenna don a jiri men na du labari ka kwenna torobo gumba na fara to de se ma kun kun ka bo fo teke ku kurku fo majere kabisa na hari makwai kan ha senna gani ni pepe be marka be barkete yo wala tahassasu kace wasu cere labari ban na gana no bo moyo se wala tajassasu wa bine masu nan mano da magai boron masu beyo za beyo cerbar no haramun wala tanafasu yano bine wasu kure na cere ila rokuna amma nga na ciya kure yon na cere ihen no kuna norpe na hin no kati wa fi dhalika falyatanafasil mutanafisun ihen no cere kuna wa gasan na cere amma ila rokuna wasu barahai kanu kure na cere da yano ba wani rakadiya wato huno kuna haifo gono kari kure na cere ka kure na cere difa kanal kon kon shakani cere kabiya cere haushi mayo wato ibe tere ngano a hei irise marsa sasa wani kuna bonji kwe ana bonji zumani nga hei chiba eh de dundu no sasa wal ko ga dundu kwe marjeno dundu di tifo nga alfa san te yir tifo ka chawo hei ajina ngadi na mamaci na jibo ngaso aldu ngacho ba za nyon ngona gon ko ga ken tolfayo na waya kana metar ba de ya eri kuna foyo choro la kal teno jibo kan bongo hobu de hayna la kal da shi haldu ni la kal teno de na ni la kal da shi asan la kal teno de ya der kuna fozo bunga jinna hinka iri mace sha fu mana ma a hansine se amma der kur kaino goje haya ajina haya ajina iri sin nanun kali gana ka bonji ko edi chelel na sallaman nanoro domin abin ka yi no ibe e tare tifo haya ajina haya ajina da awa abe mo so nke ne na na ce saka don ga tifo kelma gara da yan ga dundudi na no teko de porto na don ba yara ji hinka sadi ni ma ci gasu yin za sano hai ji ba da no gasu yin za na wai ta jini a dundu ba ce da ji porto hinka to ma za na ni a ba cer fitina kaka bo irko afode ka ma ben no kadiya ka de no no mane ne ban ci ba je dunduko ade foto yinka to ifol dan jalabi niya ibetere ase ganna ay e, foka de bara kure foka kuna no de hunun na cere haushi ande be hongul se kacirin lakari wala tahasadu gomini binaka abaral norpe tenu kuna fose gomini di bongo wasa kabiya ba cene cene wasu kamuna gomini di mabeni alheri fo kur karpete borose wallahi alheri di toyor pedo de nol norpe na nol no eh borono acin se ka nol di beni ngadoba norgo na do ma ce da do ndiya da ga mana lafiya norgo ya taboro sai suna mun ga mako nun na mana lafiya di a di to rufe do cha sai agun nono haifo kuruka da rufe ten han sai sai nga sawan sai wallahi ha cin ni rufe do ana be ma ce ji rufe do amate in sai nga ba sa fo alfayori wanne kadi ya karfe na boro zarbanin na boro na taba kodi hay karfe ta sai hay karfe ta han sai sai a gana mo bo sin wallahi iri kuru o kari goro jinjoro kunar pe na gomini foyo terse afofo afofo ka na te borin kan tese anyini ka zai ka teke jinjiro kuna ka dirbor marje a gonu wazi do wallahi ripe na gomini terse no mani mani ka na ta hansine se de no ban sin disa wani a cere ya jarje se ya gomini o kari pe ta se mba ama afona abaseni nga ya ti mo so kura o maduwa na waya anachi an kwe kana tono bisi ayin ka kan medan ka fil fo gabun nane ka fil fo gabun nane albay wacha she abanna iriyo ka rigo na ma ba fil dita tabu baba ka ta tabu da gomini na amma haikar kwe na borosar ban na asudi gomini o asudi ya kan ayin ka kura fil ne koto kane koto asugun ngadi ba ben nan ngadi agun nganyukuri no amma riyo alba ka jara ka je gomini bana kar kwe ta je ndiya wallahi da da ba mu so so tari godo na mo ji manar peten sai manar peten ngara na tan hansi ne sai to amma he karfe na borazar bani na amene di su hura sai sa hansi ne mene di aga nan rasulullah ja baji ko sallallahu alaihi wasallam dem mo kwe kam woka a jinoyon sai ga mo mo furka guna banna me borfu gunun banna kan me hay kam nun kan ban matodi nar kwe bobo jere ban kan dodi kama sa borgoru gbe do fono bai do be rifa de ministère no de ruka o direction fono sadi non gara mo de si san ci directeur wan ci ministre wo kan ga bara planton di man kere ban do nun kan gono nindi no kere gurje na da de ka de no ka dana gambu fera an ci de bona rive patroba kere eh, ban ga bo bo fo mo fera se ko ci bona rive patro amma ngana di su tense se ma ci to ngano de abaka bara muso mambo ba no matogor dodi alheri no alhamdulillah tarisi amammo ba boro di gor dodi masara wallahi anabori annabi sallallahu alaihi wasallam wasu gate ba cene cene wala tabaghadu wa bada masu kabiya dan cerebine wasu cikere sai sabu kan nara nobo moyo na cerebine wala tadabaru wa bada masu banna bada cerse wasu banna bada cerse bifo adifiyo amana tayumani fo ilbara haikal na fajite wa kunu ibadallahi ikhwana annabci wa baran yanzeyo irpe tam hendu wa cirpe tam yo kano bareno nyafo babe fonzeyo wana bara haikanu na cerkabiya kama amarakum kaci wacci nyafo babe fonzeyo zanga haikal norpe kwebel na no foru aya fande bi foro ne odoya awirin ce aya fande bi men nani ne ngano nun kal norpe ce innamal mu'minuna ikhwana arsilamai ba no nyafo ba be fo de ya irin bara haikal na cere koto kamme na kamme Muslimu akul muslim annabi ci arsilama nyanze bara arsilama no alfayo irin pirin nyanze tere jisi kam arsilama si na nyanze fo num fo semai san san arsilama moso so ne odo kari guru abagabu deri ba cere ka honne ne o kabu iri kurpe wo rin pe hunu nyanze tere guda fo kuna da magunan gari ndu zarma bayin kaduwa zar eh, metan cerma wace yoruba maduwa eh, mosi danga shew shew jafar yu to maduwa barinke ngano ya de ya demba du duriya eri kuna ifodi ya tunune mososo kakwe algeria au kakwe libi au kakwe saudiya ka na ci dimi ma ni ko non kwe kam nkwe kamun dimi ko ba wallahi in hini kajiri wai ta numfo musu makarata ba kadiyan dini amma da hini kadiya gabi amma na dindini da ya da na char silamataren yanzu tere wa kuna nan bakwai ko gono don kuri nan batun maruka huna te haika nan gan na foyo mene wato wakayo hunu na bana kin gano no ce wakayo hunu ko kwai norce jo matan gunjeno a ah, wakayo hunu ko kwai norce jo aventurier haika nan ganna foyo gono nso do aventurier na pourquoi parce que ama exemple zanna na ti ne yo na ti tengu boro ifa ga nana ojer su hunu ba sa fochere ha no sa di mai don ku ezum de mete kire di bara mamaji to zugu bo tel na tabako goro ko la saba akpe kpara kaza mai ga ku ezum haya sinte kazu bo chere da ma bongo kar ko hun no ba noru norna de ba donc l'agent ou rien mana ba kani nisi iba ba ma a sen nisi wallahi de de chel de dul le fokala ta ga ngoy ya de gbiya para ka ko zu mu jingire do na boce di nun ka bo jingari da de la da na ma mo wi wi ka du nun foci fokakani de nun ka choro jingire da abu na den su jingire da abu jingire di afuna wala haram da abu Haita ta zuburu teten an duniya ba mani gbe ya no amma ne o do bo jere sadi meido akwe zumu ehe ne kere be gbe ya gonu to don kida foko an ha meido nga akwe zumu yo to de ya irin be ba mana silama gonu anyan ze bara me yono arsilama yo da kari goro jinjiro kuna da yo hurul kuna ne odo arsilama na ka bar arsilama dirsin narin ban na bera sar yanzu no tamarin calala kariyeti zamani ka kunar gono dar silaman yanzu foton ton no kuna cewa kokari ka yanzu tere di bai an yanzu mani kan men hunu alfayo irin mon ka ton fo de bo ta go ton no kuna cewa ko komsari ka ko declaration declaration no ha to boro abara boro ta gor jinjire no ngana ci irin kanara mamaza wa ka kalfayo domin zamani ka kunar gono boroma ka ko gono no kura ka kano dan seni ndiya dere bo de bara itago wallahi iri zamani o toka wajarebe yana ra boro jono amma nan zer su be para fon zimbara amma para ci ka ma ci bal moso mari ka to wallahi de boro bara bo tago no jinjiri nga de bara afrika wallahi sai wa ha ka di dan titi wa ka kalbayo de ka dan te no rin photocopy ka dan jinjiri mana janda kuna irkwe mal no bonkani de al muslimu akhul muslim arsilama anyanze no arsilama la yadhlimuhu alfayo nyanze tere di kura takiyo si kacha suka taki wala yakhdhuluhu abine sun huna banna alfayo sa tutu mari hunu cere banna no tanjiya sakan tamaza ngaboro gonon banna nungu fo muso malba mo gonon banna ko jin kwa suka te chori gbe ke kama kem jifo din bere ngari ndere manna mun bon ngofo asilama su teya den de ka be ni ka ca gonon nani suru mo gonon na rasu anobanna wala yahqiruhu arsilama ben su arsilama ce nani o de ro baguna cere ce nani kuna norgono an ta han kururi ya narpe hona ba sen ni do ai su be bor mu me ma yo bor se ka ba ma ce nani alhari mai arsilama boron malakari annabi humurse ka asubori attaqwa ha huna alfaari ŋonne kadi a hay kayo andeɓe hongo hongo kuru borobinema hini ka kotoya ka sugunte wallahi sey fo ser kue hamburi ci fo ngandeɓe nanun kar kue hamburi gonu ciɓa kati attaqwa ha huna nenor kue hamburi gonu nenor kue hamburi gonu hadithi ta kue gonu koci wa yushiru ila sadrihi de ngandeɓe gonu ko kamme goru a jennega bi hasbi mri'in min ashar an yahqira akahu lmuslim kaca to arsilama ila rokurtiki dede a janneto a hini kuga hansinar silama cenani a to arsilama ila rokurtiki dede a janneto a hini kuga hansinar silama cenani alfayo ne ifan da bi ba mal fahimani mabara boroka jingari tubaru kalla meho zaka hay kuru kubeni aman tari kurno boronon cenani wala tikitoni tari wata tikitoni ila rokurtiki kwa far kwe markawo bolfo choro bina gono wallahi choro gbeina bal muso ma haika sawoyon sena asu bai neno de tafsiri dono ka patron gono ko ha tafsiri dona kaci da na ci tafsiri do ngacere muso madum su bai ka eh ifo gari keyano ehe nesi nesiyo kaci wallahi ngamon don su bai nesi nesiyo mun atari to hara gonna sura nesi nesi ogbo mu nesi ko gboro zamma numun su ba tari to hara gon na sura nga tutu ase meta ci patrona ma hari boro chenani agonu tari be riyo kwanu boro man hansine chenani agonu tari be riyo kwanu to amma ho abere ka cer silamo bi ni bi daga ji tu sun te kwa boro ma hansine chenani afu mu sun ma gonu ka akwai bo gonu faji kwanu ji bo bo ma hansine kupe dana na ka be ran ti tangarino wallahi na bodi yare yare kwa ba sa su bai a ah, tun ka zuru no abogoro ko da ngai no to da ka biti sa ma yiti zogi da ba tangal na ta kwa gonna mo ya sika boron boro ka kaume nan nan sen ni da be mar kati mo ya sika mafajo ya mara mo mani fo ndia dan je mo ka do mara digo sadi no de tangal na bo te ngal je bo san je ba kimi baye bonga nki mbode ko faji tancala kar gonunga hanga ya ade bara wendi yanga na ade ma <laughs> deya cibanse na ka awo ade na woce tataro deya meno hin kabara cimi yano a cingon na kakau yo mo foka boro boro kakau a sun huna sai cene nono masa bora na senni fote nga sendi na bara hin kaci ya manjo susika suke okay deya wa kayo coro ngoro ko hangadam hini ka fahima ka cinedi zande haya cendina barayana amma ma kwe ke boci tangari no wala bala silama cenani no asu no alfayu irkwe mana murin cere jirma mawa kullul muslimi ala almuslimi haramun kacar silama kurbara hansinar silama seno haramun amana ifo ngan debici damuhu akuri baran sai haramun sa akuri munu ngano sa hundeka dere boro de ba hunde ka kur paisa na piri kaga imma kuri di ma honne batu me kware awan bara tukunte kuri batu me kware chere se nige ama tukunte ngano boro boro wi piri ma gora jenne kuna domun binenze no akanti daga mbaci demo digino aw corko tereno aw sidabarno au boro laro tereno agonongone aka akwega akwedi hunde ka piri su honne batuma ma kuna kammeni kuri chere bara ikam donc de boro wiyo chelde kuna piri muniyo agun irpe mari sadal fayo deya boron mabe ngan sinar silama kuri a baran sai no haramun sa hunde ka wa irduhu abortere alfaya abortere so akortu so abortere kortu irpe ana borkul no jirma ba chene chene ana himman man han sin bortere kortu abortere kortu yodi bal na jirma wiyo asano beika hmm. alfaya irpe mar kosu tabiya mai rayo gono arsilama yo ga tutuma me ka na bayyono hon na suba cino yo tete yo no arsilama tiki sibo hunun mene kuna boro bahini ka boro sara ban na yutu su boro diga asu teloyo alfa na bolti botere kortu alfa yo boro ma boro sara amo fe dan yo amo dira gata domin wo kayo do ana saradi de boro di boro di guna nsudi ya to kwaga funtunon buga honne ana bori boro malakar suteya boro di tere a baran seno haramun ma na munna haya nde boro fo gono ba wallahi boro ganino amar pe ma no jirma boro ganino fa iri pe ma no jirma wallahi na boro gantere di suke di majirma di sara domin jai fogan na suka ta ma zanga jirma di karfe ta se ngadi cibaka irpe barano alfa irpe na firawna jirmani a barano ba ana qaruna jirmani a bara ba hamana ana jirmani a bara ba in ca barani ndiya de ya su jirmani to kodi karfe fa ka se so akortu ko manan na haya ngadi na cibaka wata nan ba tarfe do masuru kan bongo ce jin norpe pe be rido nimmato pe tere pe yarda ga suna man duniya ngene we ka ta se o man fofo mo ban ma to ko kortu annamun na to ko di alfar pe mal no bon kani wa maluhu ahin zanteno ya anor na baran se halali se dan baran ga yarda ni kanno aw ni na na bonji teno ngandu liba aben na cin na zamma da yar silama ngan sinar silama normayo asu halal teyon se sin na yarda imma nan salano awa nan gomini no aw ni na na bonji teno اغان نور كاي كوي بيرتي ولا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره تديرونها بينكم فليس عليكم جناح كتي او او ارك ما سوكي وا كتي ولا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره عن تراض منكم ابلك سوره البقره كنا نكا غنوكو غرو ما سنيتي il norbe gono koji wasu cere norma haramun bongo sai dan barano ko on ko nu cere yarda bongo no ngana hini no morai wama alfayo borfon hini kaka bonji hayte forto wi borma ho ngunere ko kayo forto wi chiningu ni fo maka ko ba bonji ka mm, kade yo forto wi di kacha sai forto gu forto gu akam da na kam marja kam ya forto wi an forto gu di takacin sai sheuza abinaya yarda kanno yarda non ngadi abaran sai halal da na ci halali to amma ni fon mabai meten de bate ka dibi dibi kaza afo mo son mago na atuto ase no forto we chinugu di ngaba de forto we chinugu sadi ka bonjiri za forto we chinugu ma bongo ka forto gujisi alfa mo chere bere bere anci suba anci suba si anci suba anci suba si ya bo bere bere wala har bo de ma ka biti ana ca ga kosu abin na ca ga ha a dai ka kuga gunano zan in hawe ta kere sai ban kube a mota ta bezanga halin maka to den kube in fono to den nan ngari ta sa nga kere mo ferin nara an biringa asan be de boro be ka ahiman ma biringa no ngan na bilinga a bilinga no teatri ko ya na ibuna adam ban na feri ne yo boro ya na daga ni ta weise ngmene daga ni on ya ci fo nga ya ci eh, wato amane yari ka kaka ngan na we fo de ngmene kaman shi wonne we mani an ji hije we mon bere ma ja wuce tereno we mani we dinan gara na ba haifo ci kabina kaka a haika tete ka beni nga ye ka kana se hari kambol na halta nga la sabu eh, hari o han yo banna na waya fo bate de na waya sute hay vonate nga nga na hari ham nga nga na waydi goro de jibir malje waydi na ha ba hay fo alba no be he o abine sarania nu fi go bongono de <laughs> nga yo nga rar ko ta ndi ka ja waydi se ba aci ba ma ne nga waydi ci wi ma sheri wato nga mo ana bu ah, mai bebe wata ba ko ko nga na ja ga ifo ga na za bi fon su se nga za bi fo se ni ngaci mm anci sendi na bifo kanka ka gari eh, a himan masendi no na wani ci ah mo ai ka sawan sai na ngano nte nai fo gandam tu sen ta be mace asan bai de wai di senni ana aga bo de gaje no wai di hin kai ka gunu e kuna kano da ya sani la akar makan domin hanga mako to mar sanga ada ga kun kallo nar ba bi na shalta gaji to ngana foyo da ka gari a ah, ni adon ba bilinga na bilinga sam bilinga eh san biringa domini ma ye kabiti eh hey ka sen na tari te pene ma ye kabiringa nei azan sino kwa to iri pe pe be masudan haramun mariyo kuna albayo boroma da riga ka ton cika ba ciyama ngaba kwe bana subhanallah ciyama ngaba kwe bana kan na garha garha nga to akwai musu magon nan hawai hawai shi tere ci ne fo akwai mace da ya garo shi de garo shi kpara kaji da kpaara be su goro de ya il faut que mo darga aban no daga bi ci ne yo de na fu ci ni mo kwe ko wanze aji man fu ye tan de bi nu hu bato ko ka ko wanze ade <clears throat> nar pe boro se ni bara mamaji to nkini mawano de nkini saa sadi non ti be bugu ka kunan na wasu gar barkate chantier ah. ka metan jar ma oje engineer na maimayo kai yo ka toriyo dan ka kori ka cincin kparakparakpar ka beni ka hei kuru tedi kan nawa buguyodin kam no dia abano de gangan boyo no borobo te ka do hay foka a kori sinna ya asega na boron mala akari chimi garo ma yo gono ama dargasi alba dargaci alba dibidibi non kwa wallahi borfo gono su fo guda foka na ce hin kawo mbano saka fono ko tewda kar kabisa ya suje ku do ma be mar sanga garo ko fo dinga nga pase ne o chere ke ku ga ba su ko ba sawa ke wa annabi jabar no haramun sun han sina pirimunu so a bortere kortum bina masa norma fa sede na yarda inna allaha la yanzuru ila ajsadikum wa be bakal nor ko suno gacira yuguna mbarakato awo ngonna bai fa ade gonun gaga ɗum bor fo cere guna a ŋene ga cira ya bori iri ɓe can sugu ŋoyodi guna domin a kurpa idi fa a ɓene ka yeyi laabu ŋanor ɓe tam fo a bara hay ka ana bukoyo ɓonŋo biriyo ka kan desine kanan foto ka aka beni ŋadu ka hantum ɓonŋo yodiga ɓonŋo ɓay fo din na wece tarika ɓonŋo go norpe ɓonŋo go kato ɓonŋo go borkogo ɓonŋo go boro dummo bongogo dogo bongogo yanan ka gbari gbari karka ci ba bongo yodi kan nganan kurpei ka ka di macin se bongo fodi ya bara mani na hansi Alfa ba men na bongo yodi kunan gari bongo yodi kuruga hamsi mo guresi mo mana funa fofo di haifo da shi birino. no tarka ngane biri norkwe ngane biri gakwe ngane biri boro cire bongo biri boro cire boro kpare wallahi nkuru biri ngar pe tambo bongo na demonstration te ka ka kai sare sare kuna ka ce ba norpe ya kani ya tarke gonun kuna yara kan nan karandi labu dabu yoro tarka mane ma ne yo na norpe nkur diga non na labu dabu nkuru ga non na labu dabal fayu nga nkur pay di abine sara nkuna fosi ka mo so so den nan dabu ka be ni manor kwe feri ma aka ke ba nor kwe wo kwe gara baraya handu banna auji bir we taci banna yano watar ka feri no su no gari no hay ka tar ka saradi yano kwe sara hay ka boro bi saradi yo boro cire sara ase gannar pe ke su gur gayo gunawo wallahi ganna mari nor kuro jejjere ya ganna mari za wa zu kwe za ma kwe ngano kuro jejjere ya da yar ta ce suku ngadi guna wala ila suwarikum abine suno foto ya guna asano obe boro in kabara kato amma su bori kato fummo karkana madu kato fo kato tere gonja ko bori bor fo gono anaku bor dum mono amo bori modu wa bor dum fa mu juru mu dibi azangam baji bene mene ebi eh, burkonti te ko kanji bidan ko de mete baji mano ma dia yar bena kwa masawa ke wa irga ce suka kuriyo guna eh walakin amma ya kala amar baranoni yanzuru ila qulubikum no bine no pe cere guna wallahi boro kusunga ya hamso ka ka bara très très important cere di ya bara cirici binenze no kaci binenze di no cere guna wa a'malikum na hay ka binenze fo ro gayo mate ngante de ya hay kan kote me ananda dama te mbine no de ya mbine sinyal ka goro ko no nga ga do bu kote na hay kar pe gunana da bori a goro kodiya da si ko bori a goro kodiya aman ga ciro na bara ba hay for pedo ase bol fama suka na mun ga ciro man fufu iriyo mon hal boro si na biti kato aso ciri si na biti iri na biti kato we boro we boro kan ga bara ga pe amoga hansi na foka chelsea na gagu na yo o bashinka den si hunde ne odo jamano moria gadi kan mba mafaru nadi borono moria amaga har chene ko boro hinza obo taji min ka chel do ka hun na magwe jingal chel che mon sa re su batume ma ni bebeli o maborolo maborolo kasa kabatume ma mban tsara ya fansiyo sen na wakati za da foi ma dan ten masu ma akan ka ka aka pebdet to re ka dun fo kan na ga akure o tsari mo gun ngari kuri ten ngan boga ndiya ase buru man la sabu feri kwa wallahi borbo joro tamaza nga iri gayo nari tafeyo nari gachiro na memeyo borbo tamaza nga konte wallahi su konte sabu kwa nze na gbe ikan hay ka bankana edi kwe kwe beri mari bini hinul se edi kwe kwe beri mari be yobori yani pe tere kwe jiri magana allahumma ya rabbi amin ma na faji ota se rawahu al-imam muslim imam muslim nga na faji ota edi se eh faji fo kane odo ka edi kwe tampo yana te kaci idha aratta an tadhkura uyuba ghayrika fadhkur uyuba nafsika kaci dengoro nga kan sen mabor fo cere aibiyo hongo kan fajite kati ma aibiyo di dabu ya chap ka hongo mene yuga alba ya san o be ka za hay chi pe za no ma ko yo iri kuna bai fo di kan de hini kanan ba sa fo aibiyo hongo nga nari pen di nga bor kuru aibi ga amma hay e ka bara sen ni no iri sin ka hongo mene yuga balmo somma iri cinkale aibiyo ye tino za ngamba chi ibada wallahi boro diri nga ngane ila roga ya ko boro ngane ila roye faji o kan dia ngane o bosi tunayo no na chere na tarpe nga wonne zanga o masa nini ngombo ngobo ngo ngane ila roye alfayo boron mana ilaro asan obe kan hungun sai ma ma faji burusiya domin nabi sallallahu alaihi wa sallam kullu nasi mu'afa illa al-mujahirin kaci bor kurpeino a bara silamai kuna nka kan tariyo ko sun se fasire wo kayo nka batube ngan nabci wa inna min al mujahara akwai mene am haifo kal nor kwe kwe beri dabo ase ama ka batume kuna noni an ka bara na bai fote tukutuku baton kwaran hunu ko ka faji bai fo kana teno ila rono tukutuku sari baton kwaran hunu ko ka faji to chere kwe su dum ma ko su mar san bongo mene aibi nganon cimma su faji domin da faji su dumman kosu sadi boro mana non ba faji sadi malada hantu mun sai a bar zanga boro nuna mafa in bongo tari kaci su faji masa boro boro tari non ko faji ana bori fa wallahi ndiya da n bɔrɔ ayibi fɔ bɛyi n bɔrɔ taari fɔ bɛyi n diya n'i sin n ti jina bɔrɔ di da n hɔn naa gaa baani aga buno doma abe kan gunga tariri be ngari mo ngoti kijina ahima ni bo odiri goya ni mm boro kaga ai bibe na da ya na raba kuma kifo aga ma bani kasi man na kaga ai bibe da ya haibo ngo ai bini ka borfo su kunga dibe irbe agun ngari be da da na rpe ba kube ngani ati da na rpe ba kube sadi metena boro anje aga no azaba da bara da ba no asuka na da ba amma nga di hai jibo nga ga ba ni sadi pe ka ba hai bongo na da ba da en nar pe ku ben na manin ahimano edi magono borombo nga man ka gari da ya kwe gaba ba ni no mbe gaba na ego na mene ya ifo ya sika kwe chibanze sano da ya kyara bisa kabe na bo kai annan na fo respect han fona na ga nungu kaza te ndi ya kana njirma ni amma jirma ban nan ndi ya na ni ka sai nga yara ka a mane aibidi ka batume ka yara ka ci borfo nga se sadi borodi nga mo ga gunan na mo fo ngani irgo na bai gwe fo kan ga ce almaghamisi irpe magana hunde ana cine fote nga cine di kana se eh, di defere yunya goni mo soso a gordo ka don coyani ubaji jinjire na ka jinjire di asu coyani asu wazu asu jingarani da bar zangan na atusu na kalisti kwankwa songodiya cari mene politiki na amwe dere chifo nantu suna beigbe no beigbe berika wato almagamisi almagamisi mo soso nalfadi da kube nkin na dan sarka ma na tusu amane shen ka don wazu youtube ga nganna shen di dabu sekon nalfadi dabu no ndena yeti kube idu mona rikpe masa wakewa na bayano ko kwe ngune mo jina kamme irpe ka ma sisibi ka ka kubedi kuna yara ka do buburo hampa na wi ngano almagami sina me na fote kachi banta ri toka ni ya tari o zemini borose ambara ni no tari o president ndono ba me ka kuga ngane ta ko bisa kachi ma kokari ba na boro yarda mo fo so aibi di faja si ai zaka sen no se o ma kaci ba mofo ya sinon bara an bara ni ya tari zemini boro se in sabor kur tari kaci ba mofo na boro yarda sun tari di faja se domin ce fogan na kaci haya cene kan baduwa ka kurma do ngano haika kama bine konno hay mondon boro tama boro circino basinka anaci boron ma tari te tari di tewci bakan na bara boro circi الفاير ما إن ربيت وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين كثير ساساك الجنة كلي أنت تفسيرنا بابا ما كن كلنا كثير الجنة دينا شريانو إربي أمريكوزي مثلا كثير إربي أمريكوزي أقبل جنة سمت يا كابورودين سو تاريته ها طلفا بي سنتين سيفو كتا الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين kati borono ka wato su sen ni gambi ne kuna da ne fata se a cin se no cifo da bi na gari wo na ton cin se cifo ga akoko be no tew charan unu sen ni dina a su sen ni ge abi ne kuna amma ma dori ta se aga gonu kwa kabina kasugun koto na anti wato riyo mene da ya hanfai ta gwaka ka mola saba sai handi yari gonun ka zanganta han awo kere awo chaldir ngana afokan temo so da chine no no te de no men sen sen ka be na be na be to de ya borodin sifo na ngan kan me huru tukutuko na bato pare akaniyo awa su kaniyo da kwe go na te da sin na adeburiye ka te alfa yo ngar pe ci boro hen nina iri mafa nga balla de ya boro mbaye ka tari te masanor kwe ban ni te nga ci walladina idha fa'alu fahishatan aw zalamu anfusahum dhakarullah kati borono ka den na fasikanci bai pote zina bara ya marsa fa bara fasikanci bai no aw zalamu anfusam aw in nan yo taki na zangan baki gobana funa kwe au kwe kam majisi guna kwe do aw ai fuka de bara wato shirki shirki haifona te zanka bai bongo nga ka ge ase alfa rimma irkwe ti zakarullah kati nga ganon hon wacifo ka a abin bar zangar kwe hongu heofa ka bine honwo wo kan takri ka ka gari na zaba no amma na zaba da ba ka kai hini zakarullah cibon hongo ga gano wastaghfaru li dhunubihim kasin ti cibo gugun tariyo anaci wastaghfaru li dhanbihim tarifo na dhanb li dhunubihim ntariyo ase de ya ntariyo te abanna mawote abanna mawote amanga mbara meyo irpe hamburi ko domin da kan na tariyo di tedi in bai ka tariyo di su bori awin su ben nan ka bai ka su bori in dirgono cifo wastaghfaru cifo ko cirpe sirpe ir tariyo madaburu ce irpe ce wa man yaghfiru dhunuba illa Allah me abara tariyo da abu kai da na jinna walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun tari guda fo kan tabaka tedi toro su dobu ko ga te ko te kar ko bai ka su bori de toro wato irpe mu nsifo kuna no ka tarifo kante nsubo ga te kote ka de te ngat te se ni be na su ye aga pele alba ndu kabara meyo iri pe hamburu pe o ngambara meyo ngambara boro hen no ngari pe balla amana odi aka ntari te ha to sari fo ganna no ngansi ne atari di kana te nimba yeti ase he fo ma farpe mar ko su kama iri sisibi daya idha aradta an tadhkura uyuba ghayrika dem ba kan han sine fo mana aibiyo faji kacin mata mata fadhkur uyuba nafsika man bongo ngene mahongo ngene ga amma so faji bor fose domin faji o boro se anamu masu nkosu irpe pe be mar kurpe kosu tuba liman shagalahu aibuhu an uyubin nas kacin madallan nawoka a aibiyo na a shagalani na basin na boro ngene asana obe mbɔrɔ gaari na se ni fɔn jeba ɔ gbosi ka he goro ne o an gbɛne tɔ he ino ne a kpaara e, eri kpɛ mari shiriya ɛɛ n'o goro ye n'o bɔrɔ fɔ ma fɔ seeri kute paara kuri a cɛn di tɛ o amaari naada bɔrɔ fɔ n'o ca tɛ ka ne ya saa n'o ma bɔ fɔ ma jeba ma suuru ne ka koyi suba bɔ fɔ bɔrɔ ŋman tuusu alfayo da ya mobo borfo bi na ka fo teno ka bi ngana tusu ki fo no boro diri nga bi boro di sen ni marcha ho ngana sen no mbote to marcha de no ka ko hunu yo nga tari o bara kari kari no mbere ke seseri wo be no wo moka annabi ta faji fa sallallahu alaihi wasallam wa bai no ba kube na hunu mene na we mo mani mani me wasu ka ta ma so chite jiri o mene so chin na jiri tago deno ba zamani wa kuna hunoyo ka kunar gunu wa manan guna kadiya no diya ka manan ban na haram atangari wallahi an da bici abon wani orbo gunu har hannu karba kubin nan dor pepepe kace hatta talqaw rabbakum kace no sin nawa maso wace kwa wato abo tonton no hunoyo mana hanga mo ngani mani o kano de be ila rodo wacha sai fodi ana so kite atun so kite atun tonon to marsa kan duwa ka be ka tariyo coro de nkere keno soci sute marsa ngoro nga boro sallama nga salamu alaikum shehu namaye ka no, ifa ya te ka basin ti faji ci bonga ngari bor fo mana aibi fo na ba o oh, alba acala na ma hay bo goro ne o da man to hay no ma hunan zebu yani ka hunan zebu domin labari fo gono ka wallahi da ya baron na la karzanun kan tansiyon duri sintina labari fo goro zanun kan tension duri sintina domin aban no la sabu dan gore manan kace eh, bore ya hin kata ya mhm. da ya wato binajisiyo di narba hin ka tension creyense balmo so ma borfo dan gunde bi hense duma ta baka eh, bi journal fa ka kuna ngorko cibe ka boro tutu ma ta ma zanga boro here tiki ya bo na gunde bi wallahi kati bine kosi ya bo na gunde bi to honga ma ma ma ci fo nga ya ci fo bore ya duwa shoka cengega moto ga na kariyo nga moto dina afiche ne nga duwa shoku cengega alfayo kachi ngano na ngano safari fo nga mo yusu ifa mene cenge mene deya cenge safari no nga gono kolo nga na gunde bi he ngasi marsa serin ji gunde wato cenge safari ana ngadi hase awo wato saka akwe kamyodi dirgo ka dirgo doma ci nga gono karumi gano moto gano nga nga la kar ka hunu moto ga ko nga gono ko la sabu de ya pipi fono nga kama ci fo nga nga dirgo nga huna accident de ya dirgo di hin kanam gunde ko na ci fo gunde bi di atrasi mate amma ana ci sabal dia akwai gunde bi yayi to a sai ga nal fayo la kar de de bol kanan sai ai bi fo faji macha sa au oh, a cere hai bo ngare to hai ngan alfaji tuba madallan nan akwai liman shagalahu aibuhu an uyubin nas hadithi ko kuna kakan nabi gon ko sallallahu alaihi wasallam hadithi ko korno ya fume o kuna kaci man tatabba'a awrata akhihi almuslim tatabba'a Allahu awratahu wa man tatabba'a Allahu awrata yafdahu walau fi jawfi rahli aw kama qala sallallahu alaihi wa sallam andabci ba wo kan hansina funtunon de gon ko gana wata asibi dan yo wa mande ba no ma ka gata borfo cere gono de mom borfo sabu ka amane ah, no mane a bar mm-hmm. serieux mane ya bara ya bara borfo cere gono a haruna a ah, ah, me kuna muse <laughs> abakana no sai labari ta mai nan dam ndiya to kaci wo kan gonu ko gun han sinar silama nyan zar silama a funtunon de gonu ko gana gana nde ma do aibi fo kaka batume tatabba allah awrata kacel nor kwe kwe ah bai no ka cara gono ko gum honne ka ca gono ko gum funtu gana gana a gono ko gana gana sakantama n toboro ŋmene gaji fo nandi ko alfaso saka boro mbamma gungun kadi boro fo funtu meten te do anti gungun no de gungun meten banna bannate ahe sal bobo ce mo kuno non fatiya annati waman tatabba allahu aurata wo kar bebine ban funtu gana a yafdahu kacir pe ba ce nan aba dan hawaino walau fi jawfi rahli ba tariya binni binni sir pe na dan hawaino azan nan sine fo aibi non de gunu ko gana gana o ngai bi ba honne no to marsa de ngmane ka to ni mbacer cine te kwene ase ga nal fayo irin kokari kabar haikal na cere nam ya chap bor kurma han sine nam ya chap agon ko gu hen note abongose agono kugu ila rote o abongose wala taziru waziratun wizra ukhra wallahi bol batu ka ko bol bata ri jere de agono kugu hen note aham fani da agono kugu ila rote abongona pe ben asuba gu hen note la harama ka ko ja to kan charma charma kadi agu ila rote ngmenego awa mo gu ila rote sadim kan charma charma kadi amma kito ŋmene go awo a ŋmene ihe no a ŋmene a ŋmene ile aro a de ya bor kurma hansini nam alfar kwe mal no bon kani rawahu tirmidhi al imam tirmidhi nga na faji ota irise jamar kwe mal no bon kani iri tama ho iri kai yodo no ya ai kari hinka akware te chene ho musumma ilna ba hay fo kware te ai ka hadisi yodin na hayo di kangano ilde nan choya zur ko kamunar kwe manam jama'a mabara haika ma ka hamfanin na cinafo yono ka eri don nan senni senni mbe cinafo kurka bara no don senni nga bayo to in ka ga ri ban hadisi yon nan ayo kaka no de bo senni nga bon ngodo bon ko kui ayo bine na hadisi yo sati kisin cin ko guro cere kurano ayin ka te mo so so matitir fono maca a ah, ho faji kaza no bate faji kaza di an ka go na hadisi fo kan na wato cinafo ma ne go na rapo sai magari faji yo yara ka tonton kaba aga nano hode no banu ranu dia ka ilde chuno zur ka kwe dumul dunge ka seniyu te ko irpe mal barka da murse guri yo kuna e kali hin kasini nga ka dede gam kata no zal nor kwe do hatu mo baral don irpe kwe beri nun ka kwe jal to kwe tere kwe malutul senu me kuna mal barka dam wassalamu alaikum ورحمة الله وبركاته هذا والله تعالى أعلم